abala campus gist níbi tí a ti máa ń mú àwọn ìròyìn àwọn ọ̀rọ̀ àwọn ìṣe àwọn ìwà tó ń ṣẹlẹ̀ káàkiri campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí la ti máa ń sọ fún yín bó ṣe lọ bó ṣe happen ní gbogbo campuses wa ní orílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí la ti ń jẹ́ kẹ́ mọ gbogbo àwọn ìwà táwọn lecturers wa tí wọ́n ń wù sí àwọn akẹ́kọ̀ọ́ wọn orí abala yìí náà la ti máa ń jẹ́ kẹ́ mọ gbogbo àwọn ìwà tí àwọn akẹ́kọ̀ọ́ wù sí àwọn lecturers wọn orí same abala yìí náà la ti máa ń jẹ́ kẹ́ mọ gbogbo ìṣe wọn gbogbo ìwà gbogbo ìgbésẹ̀ wọn ní gbogbo ibi tí wọ́n bá ń gbé orí abala yìí la ti máa mú wá fún yín orí abala yìí náà la máa ń jẹ́ kí àwọn òbí gbogbo àwọn ìwà tí wọ́n ní láti jẹ́ kí àwọn gbogbo àwọn ìwà tí wọ́n ní láti jẹ́ kí àwọn ọmọ wọn mọ̀ tàbí láti jẹ́ kí àwọn ọmọ ṣe orí abala yìí náà láti máa ń jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀. Abdulwatoyin ní orúkọ ti tèmi adẹ̀kú àwẹ̀ akú Ramadan lágbára ọlọ́run agbára láti gba àwẹ̀ náà délẹ̀ ọlọ́run á fi fún gbogbo wa. lórí abala yìí lọ́sẹ̀ yìí ohun tí mo ní fún yín àṣẹrí kì í ṣe ohun tí mo ní fún yín torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ presently tó ti máa ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ní gbogbo campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà ni mo dẹ̀ wò ó pé àkókò ní àsìkò ní láti ṣe kíni láti sọ síta kí ni mo dẹ̀ ń sọ nípa ẹ̀ òun náà ni gbogbo àwọn ìṣe gbogbo marking guide marking scripts or marking grade àwọn lecturers wa òun ni mo fẹ́ sọ nípa ẹ̀ lénìí ṣé rí tẹ́ wo gbogbo campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà yìí ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ lecturers olúkúlùkù wọn ló ní gbogbo guide tí wọ́n fi mark olúkúlùkù wọn ló ní method ìgbésẹ̀ tí wọ́n fi mark gbogbo iṣẹ́ wọn àmọ́ tí ẹ bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ lecturers wa àwọn míì máa ń derive pleasure nínú kí students wọn máa fail ẹ jọ̀ọ́ eré kí lẹ fẹ́ jẹ tó fi máa jẹ́ ìdùnnú yín kẹ́ wo students yín pé ń fail mo rántí bàjẹ́ nígbà tí mo wà ní school ní ND mi mo ní particular lecturer kan tí mo fi orúkọ bò láṣìírí ṣe rí ẹ gbàjú mi rí bí student náà ṣe fẹ́ kọ ìwé kún tó mi ì rí bí students náà ṣe brilliant tó highest score tó lè fún is fifty five ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá tún wá brilliant tó ẹni tó brilliant jù ní kíláàsì yín ẹ gbàgbé orí forty lẹ́wà carry over wá sùn lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí la ń ṣe léyìí fún tẹ́ bá confront ẹ á sọ fún pé yes i have my method my guide of marking strip ẹ ẹ meet up method yẹn lẹ ṣe fail gbogbo ọmọ àmọ́ wò pé tẹ́lẹ̀ bá wo kọ́ọ̀sì tá à ń ṣe yìí náà kì í ṣe pé kọ́ọ̀sì ẹ̀ ló le tàbí tàbá ní pé à bóyá kọ́ọ̀sì tó ń kọ́ wa bóyá ó le nígbà ẹ̀ kọ́ọ̀sì ẹ̀ gan mo fẹ́ lè sọ pé ó cheap jù of which àwọn kọ́ọ̀sì àzùmù pó tough nígbà ẹ̀ gan ẹ̀ máa ma ní seventy eighty but this very course ó ti ń ṣe ọjọ́ tipẹ́ àmọ́ ẹ má jẹ́ sọ̀dà kejì ṣé wo ẹjọ́ nítorí ọlọ́run gbogbo ẹ̀yin lecturers wa ni mo fẹ́ bá sọ̀rọ̀ nítorí pé kíni gbogbo àwọn kíní ti ń pa àwọn akẹ́kọ̀ọ́ lára ìgbà míì èkó dídí gbó lórí tv especially nǹkan tó ṣẹlẹ̀ recent um, some few months ago tọ́ni pé student ó ṣe kíni ó commit suicide ó mu ó gbé sniper mú lórí kíni lórí pé ó fẹ́ courses lórí pé ó kárí iṣẹ́ kan ni o just one course ó ṣe kíni ó parẹ́ kẹ wá imagine nǹkan tó máa ṣẹlẹ̀ irú lecturer tó wá fèlè yẹ mo sọ pé àwọn míì ò ní ní conscience bá àti wọn ní rírò mo sọ pé lecturers mi wà bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn míì ní tilẹ̀ tọ́lọ̀ wọn ní conscience but àwọn èyí tí ò ní conscience tí wọn ò mind yẹn gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá mark script yín ẹ máa fi tàánú sí i àwa san pé ẹ nítorí pé àwa ní pé lecturer fi tàánú máa mark script kẹ́yìn student náà wá ṣe kí ni kẹ́ wá tẹ̀bà ti yẹ kẹ́ wá relent kẹ́ fi pé ẹ after àwọn lecturer àádẹ́ ti gbọ́ nǹkan tó sọ lórí tẹlifíṣàn e ẹ kò ní káwa náà fi bẹ́ẹ̀ kàwé mọ́ ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ bá kọ́lẹ̀ lẹ́ máa bá ìyẹn one but nǹkan tá à ń try láti sọ fún àwọn lecturers wa ni wípé kó jọ tó bá mark script kó máa fi ti àánú sí especially àwọn ọmọ tẹ bá rí pé àánú ah, ọmọ yìí good àbóyó fẹ́ kọ nǹkan àbó fẹ́ ṣe nǹkan àá ah, ah. ẹ̀yin náà gba school kọjá náà ẹ má jẹ́ ká máa ká máa ká máa treat àwọn students wa bí n pé ọmọ tiwa gan ò ní wọ school tàbí bí n pé ọmọ tiwa náà ò ní wọ school ẹ jọ nítorí Ọlọ́run ṣé tẹ wá rí ẹ̀yin students tẹ wá rò pé à ìtorí pé mo dẹ̀ ti wá fail iṣẹ́ o next option ni kí n lọ para mi kí ló dé wàá jẹ̀bi láyé wàá tún jẹ̀bi lọ́run ipò òkú ó parẹ́ it's no big deal tó bá fail is a step for you to improve ó fe lẹ́ni ìgbésẹ̀ ní fún ẹ láti ṣe kíni láti move on láti tẹ̀síwájú láti ṣe amendment tún àtúnṣe nǹkan tó fẹ́ẹ̀lì yẹn sì wàá sì mọ̀ pé òkè ó dáa pé bíi ni mo ti ṣe mistake tabi, bi ni mo ti need àtúnṣe wà á ti mọ̀ then next semester wà á ṣe kí ni wà á read harder wà á next option ṣe kẹ wá ṣe kí ni kẹ wá jí láàárọ̀ kẹ wá sọ pé à ẹ fẹ́ lọ para yín ẹ fẹ́ lọ hang ara yín ìmí tẹ̀ máa ní pé à i'm tired of the school i can't cope anymore ó ti sú òun òun fẹ́ ṣe kí ni òun fẹ́ withdraw that is not the end of life tí lecturer bá fail yín bóyá tẹ́yìn fúnra yín mọ̀ pé no mo really make iṣẹ́ if you are bold enough tó mọ̀ pé hmm, nǹkan tó kọ ó dẹ́ lójú ah ah ìjọba school fi àyè gbà if you know what you wrote ó mọ nǹkan tó kọ ìjọba school fàyè gbà pé kò ṣe kí ni kò challenge wọn wàá lọ bá lecturer àṣà ah, mo wàá ṣọ́ nǹkan tí mo kọ ẹ mo fẹ́ rí script mi kò sẹ́ni tó máa bù ẹ́ sọ sí iye tó bá dájú fún nǹkan tó kọ ni o tó bá lọ dájú fún nǹkan tó kọ bí lecturer yẹn wá náìsì gan ó wá fi gẹ̀rẹ́gẹ̀rẹ́ gan sún ẹ dé bíi fifty tó fi pass gan tí ò fi fẹ́ fún ẹ carry over tó wá lọ nígboyà tó lọ sọ pé ẹ lecturer seventy àbí eighty ló yẹ kí n ní cause my dear ìyẹn ń bẹ lórí kan ló máa san irú ẹ̀yìn yẹn kọ́ ni mò ń sọ bọ̀ irú àwọn tó yẹ pé ó dá wọn lójú pé no mo mọ̀ nǹkan tí mo kọ irú ẹ̀yìn lẹ lè ṣe kí n lẹ lè fi ìgboyà lọ sí school authority kẹsàn pé no bóyá fẹ́ rí script yín ni o bóyá mistake ti wà nígbà míì náà mistake máa ń wà bóyá mistake ti wà ni àbí o ti ṣe mistake lórí nǹkan kan irú ẹ̀yin lẹ lè ṣe bẹ́ẹ̀ àmọ́ fún ẹ̀yin tẹ bá wò pé ẹ lè ṣe bẹ́ẹ̀ bóyá ọpọlọ yín gangan ni ò wá gbé dáadáa tẹ wá wò pé à ẹ fẹ́ lọ para yín ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín fún gbogbo ẹ̀yin tẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa wọlé school tẹ wá wò pé àbóyá àmẹ́tọ̀ tẹ̀ ń rí yẹ ẹ̀ tí ì rí rí that is school for you you will see ẹ máa face àwọn challenges kan but with time tẹ́bá challenges yẹ kò yẹ kó wé yín down kẹ́ ṣe kí ni kẹ́ gbégbèsè kẹ́ move on before you know it ẹ máa jára yín gan máa blend mọ ẹ máa cope mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo school láyìíká láìgbègbè yín ẹ máa cope pẹ̀lú ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo rọ̀ yín ni mo bẹ̀ yín gbogbo ẹ̀yin students ẹ má máa fi um, suicide or whatever ṣe next option yín tí ẹ bá ti ní ìjákulẹ̀ lórí ẹ̀kọ́ yín mo bẹ̀ yín ni lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wo a ò jù báyìí lọ lórí abala campus gist tọ̀sẹ̀ yìí mo lérò pé gbogbo ẹ̀yin lecturers ẹ máa mú ìwọ̀nba ọ̀rọ̀ tí mo sọ mo lérò pé ẹ máa mú lò àti ẹ̀yin student náà ẹ jọ̀ọ́ suicide ò kìí ṣe kíni kò kìí ṣe best option fún yín tí ẹ bá ti ní ìjákulẹ̀ lẹ́nu ẹ̀kọ́ yín gbogbo ìgbà tí ẹ bá wò pé ìjákulẹ̀ tiwa ẹ ṣe kíni ẹ move on ẹ step up ẹ ṣe ni ẹ gbé ìgbésẹ̀ míì kẹ́ ṣe nǹkan tuntun you understand ó yé yín bẹ́ẹ̀ ẹ lè pè mí sórí zero eight zero six one three one six one zero two àmọ́ fún ẹ̀yin tẹ́ tẹ̀lé mi àbí tí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ tẹ̀lé mi ẹ lè tẹ̀lé mi lórí Instagram ty underscore classic ẹ dẹ̀ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn tẹ́ bá wò pé Orísun wa gangan lẹ fẹ́ tẹ̀lé kì í ṣe pé tẹ́ bá wò ẹ ní láti tẹ̀lé Orísun wa ẹ máa tẹ̀lé wa at Orísun TV Aku Ramadan ètò ṣì ń lọ ètò ṣì ń tẹ̀síwájú ẹ lọ bá mi pàdé madiva fúnra rẹ̀ ire ayọ̀ ìdùnnú la ó fi pàdé lọ́sẹ̀ tó